This we bust your bubbles. Ariago TV, entertaining at its peak. ọmọ ló kún nǹkan tó pọ̀ báyìí. ṣé o rí bó ṣe ń múra yẹn sí àwọn ọkùnrin tó wà ń ta yẹn máa fi òpó bóyá ọkọ̀ mọ̀ mọ̀ mọ̀ rábà bóyá ó nira nílé ẹni. gbogbo owó orin yamayama ọ̀rọ̀ rẹ̀ ló tó tó jáde lẹ́nu níwọ̀ tó jẹ́ olórí ilé ìyàwó ìmúra báyìí ṣé bẹ́ẹ̀ mi ṣe fi kọ́ yín nìyẹn. lọ báyìí kí orí kan wá dá òun láwọn. ṣé ìmúra tó mú ìkí ṣe bíi tóní náà. tiwa hmm? dáwọ́ lè tẹ gbogbo dé. kí ló ṣe é. èmi àti onímọ̀ ara ẹni ó hìtì mọ́tò mi. Yes, we bust your bubbles. Areago TV, entertaining at its peak. Mo ń gbọ́ awuyewuye kan, mo ń gbọ́ fìrìfìrì kan, mo ń gbọ́ nǹkan kan létí mi tí ò bá mi lára mu. Ó ti da gbogbo system mi rú bí mo ṣe wà Àmọ́ mo jẹ́rìí ẹ o, mo sọ̀rọ̀ ẹlẹ́yìn, mo náà kọ́ mi ò jẹ́ dánwò ẹ o. Obìnrin mẹ́ta àtàbọ̀, mo jẹ́rìí olóró tó fẹ́. Bàbá ẹ̀ ti wá mi wá, ó lóun ṣe ìjẹ̀wà tán ni tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni mo máa ń pọn ilé ni mo máa ń respect àtọ́lé ẹbí àgbàyà gidi ni. ilé iná wà lẹ́fun ṣùgbọ́n o ò kọjá àbáwí o. àwọn afọ ti dàgbà. mi ò fẹ́ kó bá wọn jà bá mi kó wọn mọ́ra. dáàdi láéláé kò lè possible. adé fún obìnrin olóyún níta ní ẹkọ nìkan wá ló bí mi nínú ó ti bímọ yẹn ti pẹ́ first born yẹn ti pẹ́. ọmọ ẹ̀kọ́ gbogbo ṣọ̀kan àsìndé ṣe ti alapapẹ kuti ìdíyẹ sinmi bá láti wọ́n rò yẹ rẹ̀ ẹ́ o alápapẹ àkọlé ẹ̀. from the state of the state of protection padà ló kú sílé àlè. lórí ọ̀rọ̀ obìnrin àfihàn àwọn pípò tó ọ̀rùn tó ń wò yìí tó bá bẹ̀ fọwọ́ bọ̀ tó wàá rí pé ogun tá a kọ ìfẹ́ ṣe fún àìfọ́ àti. ó sọ́jọ́ kù bí àgbẹ̀ kí ni ṣé obìnrin tó bá ń ṣe kó lọ́wọ́ máa nìkiri.

bàbá ẹ̀ tó ṣe rádaràda rẹ̀ gbèrègbè kiri tó fi lórí kú èèyàn kò jọ bàbá ẹ̀. ọmọdé. àbúrò ìdúkú ṣe bọ́lá jẹ́ báyìí. mi ò rò pé mo lè ẹ́ fà bára mi níbi tí mo ti bára mi lé nìyí. continue to rest in peace. I love you, and I love you forever. Oh, I'm sorry. I have to leave. You left me without a warning. You did, you did. For us, why? Why? Why? tẹ́nìkan ò mọ̀ oh, ọba òkè lọ́hún tẹ́nìkan ò mọ̀ bàtí wáyé bá máa rí làárí bàtí wáyé bá a wáyé bá máa rí làárí ọ́. Oh. I know for sure one day we'll see each other again. So this is my place of abode. Nice place. You like it? Mm-hmm. Hey. Yeah. Yes, Bawoni. Dada nsa. Hi. Um, morning, ní bèrè pé ṣé ṣé máa ń wá nǹkan eh, ẹ̀ wọ́ra. <laughs> Don't worry, you do that later, okay? Màá pè é ṣùgbọ́n. Yes, sir. Yes, sir. My name is Omotolani. Ah. ó kọ yín sí dùn létí. <laughs> What's your name? Ah, Simbi ni mo. My name is Simbi. Pleased to meet you, Simbi. Yes, ma'am. All right, màá pè é ṣùgbọ́n. Ó dà sá. Uh, let me give you a talk, of the house. Bẹ́ẹ̀ni sá. Àbẹ̀rẹ̀ omi wọn ti fine. Wọ́n ní please to miss you. Kò tọ́pẹ́. ẹ wò sẹ́rí bó ṣe wà yìí kò ní làákàyè torí bó bá ní làákàyè ni ó yẹ kó o lè mọ̀ pé mo dénú ilé ìṣáájú ẹ̀ mm-hmm. hmm. sálárì mi owó oṣù mi ò ju tiẹ̀ lọ kó wá tiẹ̀ mọ́ fún mi ní àpọ́nlé ó hmm. kéré jù kò lè fún mi lápọ́nlé bó ti wà. ẹ ṣe pọ́nlé madam ṣe é nínú ilé ẹ̀mí gbogbo ẹ ti ń gbé nínú ilé pátápátá ọwọ́ mi ló wà. torí pé òjọ́ lọ́hùn. because tó o bá tún wá wo nǹkan kan o mo ga jù ọ lọ o ó tún wò pé mo ga jù ọ lọ ṣé wàá rí ìyún ọ̀tọ̀ madam oògùn ló dúró hmm, hmm, ẹ mọ́ sọ fẹ́ nìkan kan tí n bá dúró ní ẹnu géètì tẹ́ ò mo lè mo lè mo lè dẹ́kun tó bá wù ú lè di ètò la tí ah, oògùn. dídìrì ti ń sọ̀rọ̀ ẹ̀ níjó ni ajá ló lè wọnú gọ́tà ló fi ojú ah, bólẹ̀ wá. Ah. tí n bá ní mo lóògùn ṣé bí oògùn ajá ni ajá ajá èbó sẹ́mi tí mo lóògùn Yorùbá ṣé mo fẹ́ bá dèbò sọ Yorùbá ni ìwà ní sáfájá hmm, ìní sọ mo sájàre ẹ mọ́ dá wa àmọ́ oògùn wà. àmọ́ oògùn wà ẹ ti ẹ̀gbọ́n bí ti ń sọ ìkùkù lè dá lẹ́bi bó ṣe wà á láwò kù ni o bẹ́ẹ̀ ni mo sọ fún yín ibi tí wọ́n ti ń tọ́jú rẹ̀ lọ́wọ́ ìbẹ̀rù ti sá kù. Mm, mm, mm, It's okay guys mi ni kẹ́ máa bára ń ṣeré mi ni kẹ́ máa ṣàwàdà and everything but please Emma, má negative words to yourself it doesn't make sense you, you get so please ẹ ẹ don't don't curse yourself. irọ́ ẹ ẹ ẹ gẹ̀ẹ́tì ẹ̀ ìtayé rẹ̀ gan ni mò kese kya sẹ́kẹ́ kí mò ń bú o ìtayé rẹ̀ gangan gangan ni mò ń sọ. kì í ṣe tí wọ́n sọnù àìgbé èbó bẹ̀ gangan nìṣòro rẹ̀ èbó tí wọ́n sọ ni pé kọ́ ọ máa pọ́n ọwọ́ ẹ tẹ́mi rẹ̀ wárì àbẹ́bò tẹ́ ẹ sọ kọ́hún. sẹ́rí pé kò ní láàpá sẹ́rí ń tẹ́ ẹ sọ sẹ́rí ibi tó gbé gbà. Ah. wọ́n ní kó máa lọ èmi àti wọ́n fẹ́ sọ̀rọ̀ ìwọ kú òbí. ṣé lè gbádùn wọ́n ní o máa lọ èmi kan mo wá sá fún yín. wọ́n ní o máa lọ. mo lọ lọ sí post yẹn ibi géètì yẹn níbi tó wà ibi tí màá sá fún ọ̀dà mú níbi. sọtán sọtán wo bó ṣe fúnra rẹ. bẹ́ẹ̀ni o sì sọ òun òpó nù. ó rí ẹsẹ̀ yìí.

لا اله الا لا اله الا لا اله الا لا اله الا لا اله الا لا اله الا لا اله الا لا اله الا لا اله الا لا اله الا لا اله الا لا اله الا لا اله الا لا اله الا لا اله الا لا اله الا ọkọ mi àjèjì ọmọ ará rẹ sà ọmọ dúdú lẹ̀gbọ́n pupa làbúrò ṣe ni sẹ́pò mi ṣe ni sẹ́pò ló ń bára rẹ̀ sànú wọlé buko ní yá ọmọdé lára ọkọ mi. ní Mọ́lá. Hmm. pẹ̀lú ọkọ mi àsùnjì o àsùnjì àjèjì ọmọ aráàlẹ̀ sà ọmọ dúdú lẹ́gbọ̀n pupa làbúrò ṣèlè sẹ́kọ́ mi ṣèlè sẹ́kọ́ ní bára rẹ̀ sà ní wọlé bupó níyàmọ́dé lára. All right. Fawaz. Fawaz. Fawaz. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wa sallam. Ọkọ mi ọmọ ará rẹ̀ sà. Ọmọ dúdú lẹ̀gbọ́n pupa làbúrò. Ọmọ ṣe ni sépo mi ṣe ni sépo ló ń bára rẹ̀ sà nínú. Wọlé bupó níyà ọmọdé lára. Ọkọ mi. Ibikíbi tó bá wà ọlọ́run àkókò bá mi dáàbò bẹ torí mo mọ̀ pé o kù o kù gbogbo bíkíbi tó bá wà fáwọn bá mi fi ṣú ẹ̀ṣọ́ ẹ̀. ẹ wò ẹni tí ó bá fẹ́ àrẹ̀mọ nú yín ó gbọ́dọ̀ lẹ́wà yóò lẹ́wà yóò sì lè dáná apá rẹ̀ ò sì gbọ́dọ̀ wúwo láti gún yán ẹ wá wo àtúmọ̀ ká sọ fún yín fọ́ o torí ẹni tí ó bá ṣe aya rẹ̀ mọ́ gbọ́dọ̀ lè tọ́jú àwọ̀ ọ̀rẹ́ rẹ̀ náà kí ló dé. kí ló há yín lẹ́nu kí ni òde èbòbí ni yín èbẹ́ ẹ lápá ẹ lè roka ẹ sì lè gúnyán èbòbí ni yín. èbòbí wọn wà ní mò ń jẹ ṣe. ẹ dákun ẹ dákun ẹ jọ. sẹ́rù mi ò wá wọlé ọkàn tán ẹ wọ máa ká sọ fẹ́mi kémi ó mọ̀ ọ̀fọ̀ nígbà tí ààrẹ ò ṣe yín ọ̀rẹ́ mi ààrẹ òjijì ń ṣe wọn sóyún pààrọ̀ òjijì ti kọ̀ làwọn eléyìí ni. ìrò náà àgbá tó lómi nínú gan kò pariwo ẹ̀yin korofo lẹ ń dún worowóró káàkiri ẹ dákun kò ń sàsọ nìkan kọ́ lábàáyín fọ o ṣé lórí yín méjèèjì yìí ẹ kò kalẹ̀ àbáyín fọ pẹ̀lú. ẹ ní àbùkù méjèèjì ebi ẹ̀rí bẹ́ẹ̀ ṣe bára yín lójú jẹ́ ẹ tiẹ̀ gbọ́ná ṣé dandan ni kẹ́ ẹ ni ẹ wá ń ara yín fọkọ mu ah, ẹ wo jẹ́ ẹ gbà tó ti ń jẹ tàárọ̀ tó ti ń jẹ tọ̀sán tó ti ń jẹ tàlẹ́ ńlẹ́ àrẹ̀mọ tàrẹ̀mọ ti ń káwọ̀ ọ̀kú rẹ̀ tó ti ń kó sí ọ lọ́rùn ẹnu yóò ṣe nímọ̀ tọ̀rọ̀ ẹ̀yin oníṣẹ́ ti ń sunkún àìjẹ kiri abúlé. Ah, ah, eyín ń pọ̀. àrẹ̀mọ yìí tí ì sàn kankan ṣèbí ròyìn tán mú bá alábúlé òun la fi sétí ìgbọ̀n wọn mm-hmm. àwọn oníjẹkújẹ oníranù ẹ̀ tiẹ̀ rélé òun lẹ mọ́ gbé lọ fáwọn obìnrin lè tẹ́yìn náà ó tún dì lọ ni. èyàn e, ò pọ̀ irú pé ṣé bá a sì ti bẹ̀ yín. irọ́ o irọ́ o irọ́ o mọ́ ló ti bẹ̀ wọ́n o ṣé bí wọ́n ló gbé alẹ́ lọ ah, ah. àbí kàṣẹ́ẹ̀tì wa tó o fún wọn ni wọ́n kì bọ́nú téèpù wọn tí wọ́n ń plè fún wa tá à ń gbọ́ yìí. ọ̀rẹ́ mi má gbà bí àǹgbàgbọ́ ọ̀tí ńlẹ́ o omidan àdí òró ọmọ mọ̀rọ̀ sọ gan o ah. ọmọ jọlẹ́ níbọ̀dì ọlárẹ̀mọ lọmọ jẹ́ bí ẹ bá sọ lárẹ̀mọ ń wà bọ̀ dúró ń bí àrẹ̀mọ. Eh, ẹ ẹ dákun àrẹ̀mọ ìjà olè ẹ̀rà bìrìsì àti nítorí dẹ̀mùdẹ̀mù láti gbọ́ kíní tí ń bẹ̀ láyà yìí. mọ́gọ̀ mọ́gọ̀ mọ́gọ̀ mọ́gọ̀ torí pẹ́ńpẹ́ yìí lómi dání o kò sí ti ń mi dán lára yín o omi lásán ni yìí dabẹ̀ ti kú o. ẹ kì í ṣe pé yóò fẹ́ yín náà ẹ mà ká gbó tì yín ni. ó fẹ́ fẹ́ ọ ní ìsinmi náà. o sì tilẹ̀kùn. àló ò ní wọlé. o ò ní wọlé. o ti da. o ò ní wọlé ògo olùsí. o ti da. wo western seventy six ní bíọ́. níbo ló ti ń bọ̀ ìbéèrè àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì kí ló lọ sí ń bẹ̀ tó bá tún sí ọwọ́ báyìí ń gbé ọ̀rẹ́ ẹlẹ́ẹ̀kejì kí ló lọ sí ẹlẹ́ẹ̀kẹta ni pé sọ dágbére pọ́ọ̀pẹ́ sọ́gà mọ̀. abẹ́ mọ̀ gbọ́ tẹ́ tẹ́ tẹ́ tẹ́ tẹ́ tẹ́ ò fọ́tọ́ òpònú arìndìn. ó pè mí lárìndìn. èyí sárìndìn. ibi tó ń lọ ó sọ ibi mo lọ ra nǹkan. kí ló lọ rà mo mọ ibi tó lọ o ọ̀dọ̀ olúkú ló lọ wọ́n lọ sa ọ ni wọ́n lọ rún ọ ni wọ́n lọ fún ọ ni. wọ́n jẹ ọ gbé wọ́n sì gé ọ olòṣì wọ́n gé ọ wọ́n fún ọ. sọmọ pé gbogbo ilé ìta ń sọ gbogbo ilé ìtàn bọ́ sọ́ni sìn tó ń lagidi ó sì kóhùn mi ó lo òkè. ẹ̀mí ìrọ̀wọ́ mi ló wà torí tí mo máa dúró yẹn tí mo fi ń sóògùn ọwọ́ àmọ́ jáde wọ́n wà rò polúwẹ̀ olóògùn èèyàn kan sọ géètì kátẹ́ ló kún náà wọ́n là lóògùn tá a fi sọ ọ ni. sáà tẹ kọkọ sílẹ̀kùn ló yá sí. ó fẹ́ wọlé. irọ́ mo fẹ́ sùn ta. mo fẹ́ sùn ta ó ní ọ bí kó kàn mọ́ advice ẹni pé kó yé wùwà bí wèrè advice ni pé kó yé wùwà bí wèrè yìí. tá a wọlé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn á mọ̀ ṣe ti afọ́lọ́hún ó tẹ́ wọlé. ọlọ́run ó mú ọ ṣeré bó ṣe mú mi ṣeré wọn. èṣù gan ó mú ọ ṣeré àwọn ayé gan ó mú ọ ṣeré ẹ rí bó ṣe rí. èmi èé sàmì àwọn àdúrà tó bá ti jọ mí pè ń tèmi. ọ̀bọ̀lá gídò ẹ̀ èmi lọ bọ́. ibi tó ń lọ ibi. ibà tiẹ̀ jẹ́ ẹ̀hẹ́n o ṣe ń sọ̀rọ̀ owó bẹ̀bẹ̀ ni òní àwọn èso re fún yàn lọ́fẹ̀ẹ́ a sore a lóso tì í àwọn òṣòrè àgbẹ̀dẹ̀ gbogbo tí màá ti ní òṣè òṣè òṣè àbò òṣè. kí ni kí ni tó fẹ́. ẹ kí lo fẹ́ fi dúró ah, ah. kí ni kí lo ní tó fún mi. ó dáa mo lọ́lọ́run mo lè gbé bíbélì fún mọ̀ sí lọ́hùn. ó gbé bíbélì fún mi. bẹ́ẹ̀ ni mo sin ọlọ́run. kí n máa sin lọ́hùn ọlọ́run ìwọ lè fi dúró. bẹ́ẹ̀ ni ọlọ́run nìkan la ní ilé ayé yìí. àbá ni a máa la o ò sí í la ẹ obìnrin tí ò wọ́ tó wáyé tí ò mú dìbọ̀ bí gbòògbà yẹ asán ni òmùlẹ̀ mo fò ní wọ́n wá ń tiẹ̀ o eh. lọ́yàn o nídìí o ṣe é la o ṣe é rún mo yin lukú gan. mo kú sàn jù ọ lọ ẹ rí kinní ọ̀hún. ó sàn jèmi lọ. sáàsì ń tó sí. ẹ tí n bá sílẹ̀kùn fún ọ tó sì wọnú ilé yìí sórí tí n bá tún wá sọ̀rọ̀ tó bá tún padà fún mi lésì. ibi tó ń lọ tó lọ sọ́fọ́ gànú lé kí ni sí ọ sóòfù mi lówó. tá a bá ti gba oṣù tó fẹ́ pẹ́ òyìn jẹjẹ jẹjẹ a bá ti gbowó oṣù bí ọ̀túnla lóṣù ó parí ó dá méjì ìdá kan nígbà kò sí wàhálà. ọ kò fún mi. mo ti gbọ́ kò sí wàhálà tí ẹ kọ́kọ́ sí ni. oúnjẹ mi ò wá yí padà nù ah, léyìí. ó dáa mo ti gbọ́ yá sí kinní inú. ìtò ń fọ́gà jẹ lọ́mọ fún mi jẹ. kò sí wàhálà. tó bá sì rí mi ọmọ kúnlẹ̀ kí mi. Ah, ó lè kò sí wàhálà ó yá sílẹ̀kùn. ọmọ lo ẹ fún mi. Ah, sọ́ọ̀lù àbọ̀ọ̀lù. kí n mọ lo ẹ fún ọ. sọ́ọ̀lù. kò sí wàhálà. ọ̀ọ̀lù. kò sí wàhálà. ìtọ́ ẹ̀ ń ta sí mi lẹ́nu ṣáà sí kinní. I am welcome as a Nigeria army. Okú àjàbọ̀. Okú àjàbọ̀. Okú àjàbọ̀. Kó o lọ mú lè o, gbogbo ohun tó o sọ má gbà ó sì dúró. tó mo sọ lẹ́ẹ̀kan pé àjèrè mo tún tún sọ àjèrè. àjèrè tù. òfò lómi ẹ̀fọ́ sí àjèrè. àjèrè tù olùsí ẹ̀rí borí. sórí tí n bá fún ọ ní kọ́bọ̀ kó pè mí lọ́mọ àlè tí n bá fún ọ lóúnjẹ ajá nílé kó sọ pọ́ màá lè o ní mú lè rí sẹ. ẹ rí kinní ọ̀hún kinní burúkú dáadáa ó dàbí okùn ṣòkòtò. ọdún bó ṣe wí ṣe wọ́n mọ̀ ṣeré. bó ṣe wà ń gbowó oṣù ẹ. ó lọ sí. kí n lè ọ̀n bàtà kó gbàbẹ̀ kú ṣé mo mọ ti ń bọ́ jà ṣé mo màrùn ti ń bọ́ jà kó o yí kwaná ìpadà rẹpíìtì ẹgbẹ́ yìí ni olùkó ṣe rí. ọgbọ́n tó tó ọgbọ́n lè já fi ń gbé lábẹ́ omi ìmọ̀ tó tó ìmọ̀ àròkìdìgbà fi ń gbé lálẹ́ odò pẹ̀lú bọ́rọ̀ ṣe wá rí báyìí mo ti mọ ọgbọ́n tí màá tà sí. ó dá ọ lójú. bẹ́ẹ̀ torí tó bá wá dọ́gbọ̀n rẹ̀ èsì tó sì ṣiṣẹ́ alábí obìnrin ó mọ̀ gbó lọ́wọ́ mi o. Mm-hmm èmi mo wí bẹ́ẹ̀. obìnrin ò dùn. bẹ́ẹ̀ ni. ìbọn ta ló yìnbọn ẹnìkan ò kì í fìbọn pẹja nínú omi. No adé orí mi ò gbúdọ̀ kú. ìwọ adé orí mi yọ̀ mí ò gbúdọ̀ kú ò ní kú ni o. má ṣe tẹkọ fún mi olúwa o níbo rẹ wà o. kí má ṣe rí kọ́ mọ́. yọ̀mí ṣé kò sí ṣé okay ṣé okay. are you sure. gbọ́dọ̀ ṣe mí. elédùnmarè gan ò ní jẹ́ kí n kọ̀kọ̀ ṣe. aburú kan ò ní ṣe ẹ́ o aburú kankan ò ní ṣe ẹ́ o láṣẹ Èdùmàrè aburú kankan ò ní ṣe ẹ́ wá gbọ́ mi o bí ọ̀tá bá pogún bí wọ́n bá pọ́gàn ìwọ ló máa borí wọn. So, má worry. ó yé mi. Bámtalẹ̀ ibi tó fẹ́ gbà yọ nìyá mi wàá bá mi bẹ̀. gan ni o ṣé ní gbogbo èrò aburú ẹ̀ pátá ni mo ti mọ̀ ṣé dandan ni àbí kí ló dé gan. mo jẹ́ kí n sọ fún ẹ kó tẹ́tí ẹ̀ gbọ́ mi tí kọ̀ọ̀kan bá fi lè ṣe yọ̀ mi tí kọ̀ọ̀kan bá fi lè ṣe olólùfẹ́ mi wàá gbà wípé ọlọ́run ò pé méjì àbí ṣé dandan lọ́fíì fẹ́ yàwó ni. irú eré ibú ọ̀rọ̀ wo ló ń jáde nígboro ẹnu rẹ sí mi o ẹfun èmi lérò aburú sí ọ àbí yọ̀mí alárùn ọpọlọ aláwòkútẹ́ ẹ̀ dé mọ́lé lọ́wọ́ àtòrí rẹ̀ léfùrù kọ́kọ́ lómi. ẹ eh! bàtàlẹ jọ kí lọ sọ́ọ̀sì iná. kí lọ gbọ́. ta láláwọ̀ kù sọ fún mi bàmítalẹ láyéláyé ní ayé ẹ má tún sọ̀rọ̀ ẹ mọ́ ah ó máa jọ láyé pọkàn mi sì rọ ni o tó bá jẹ́ pé àná tí mò ń wá ẹ̀kìn ni mo fojú kàn ó bá sì gbà wípé wèrè ju wèrè lọ wọ́n tún ṣe ọ́ ní jàbá àtọ̀lé onísọkúsọ àgbáyé. bẹ́ẹ̀ ṣe mọ ìrìn àjò lọ́wọ́ rẹ̀ ló wà ó ẹlẹ́dùn máa rẹ̀. wọ́n sọ̀gọ̀ fún mi wọ́n sọ̀gọ̀ fún mi wọ́n sọ̀gọ̀ fún mi. Astagfirullah. Astagfirullah. Astagfirullah. Astagfirullah. Astagfirullah. Astagfirullah. Astagfirullah. Astagfirullah. Astagfirullah. Ìyá Fawaz. Náà. Bó ni? Dáadáa. Ṣé kò sí ìrànkan sá? Rárá. Ìyá Fawaz. Ọ̀rọ̀ kan ni mò ń rò látànà kódà òun ni mo rò tí ilẹ̀ fi ṣú tó bá gbàgbé ṣó mọ̀ pé ọ̀la ni fàwáàsì ó pé ọdún mẹ́ta tó jáde láyé. mo wá rò ó títí títí tí pé bóyá ká dé àkàrà ká fi ṣe sàárà fún ọlọ́run bá wa foríjì gẹ́gẹ́ bí ìlànà ẹ̀sìn wa àbí bó ló ṣe rò ó. èmi náà ti ń rò bẹ́ẹ̀ kó má yẹ pé bóyá mo kàn yanu ni. àkànlè dín àkàrà àfún àbúrò ẹ̀ lówó wọ́n lọ sí gáréèjì kan lọ ràkàrà wọ́n dà ní òsì kan lọ fà fáwọn mọ́lá àníyàn méjìlá kan máa dà sí àníyàn àkọ́kọ́ tó bá ti kú kọ́lọ́n bá tẹ̀sáfẹ́fẹ́ rí náà ṣe pèsè ìfọ̀ ẹlẹ́ẹ̀kejì tó bá ṣì wà láyé ibikíbi tó bá wà ọlọ́run bá mi dáàbò ẹ̀bù ẹsẹ̀ tó fi kúrò nílé iná ni kò fi lè padà wọnú ilé yìí tí mo dẹ̀ mọ̀ pé ọmọ mi ò kú ní dá pé ká gbégbá kàrà sí lórí pátán pàǹdánù. ọ̀kárí hmm. hmm. láyé kò làákàyè ọ̀rọ̀ ló sọ sórí ọ̀rọ̀ tó sọ nísìn ó sì èmi náà níyè torí àwọn Yorùbá wa máa ń pòwe wọ́n ní kò ní burúburú láyé. kí baba ló dọwọ́ ọmọ ọ́n lọ́rùn nígbà tá a bá gbígbà àkàrà kaná táwa náà ń dẹ́kàrà nu lé nítòótọ́ tá a láàmú afáwọn èèyàn tó ọmọ tó ṣaláìsí ti dídì wa ká sọ so n tó sọ mo fara sọ fáwọn ọmọ rẹ iye tí ẹ bá jọ sọ tẹ ẹ jọ tẹ bá ràn pé ẹ lọ rà ní ká lọ wá fáwọn haúsá mo ṣáà mọ̀ wípé ọlọ́run ọba mi ọba aláforíjì ni gbogbo ẹ̀ṣẹ̀ tó bá wò kékeré ni títóbi èdè tó dá ọlọ́run bá àforíjì tí o ti gbọ́ bẹ́ẹ̀ bá ṣe jọ ọ̀rọ̀ sí ẹ wá bá mi èmi náà sáré sin ẹ̀fọ́n mi lé ọkàn ní kí n sáré tó wá sọ̀rọ̀ ẹ nítorí òun ló jẹ́ pàtàkì inú ọkàn mi tí o ti gbọ́. Hmm wá sí ní ara ẹ̀ mọ́ ọmọ ńlá ọkọ mi sọ fún mi pé ò dé ní kú. ibikíbi tó bá wọn kò wà ìṣọ́ lọ́rùn ọba àbọ̀ lọ́rùn ọba lọ́rùn ọba mi fi ṣọ́ ẹ̀. Mami, mo mà ní good news fún yín mà Ah, mo ti lóyún. ẹ̀wọ̀n inú mi dùn ayọ̀ mi kún i'm so happy. olúwa ṣe àmín àmín. ẹ mami mo fẹ́ pe mọ́mí fawaz náà kí n lè sọ fún wọn mo mọ̀ pé inú wọn máa dùn láti gbọ́. all right ma okay mami máa pè yín later ó dà Hello Tọ́lání. Hello màmí. Káàsán ìyá mi ṣé dáadáa ni. Àlàáfíà ni mo wà ṣé dáadáa lẹ́yìn náà wà. Báwo lára yín? Ojú yín náà kọ́. Lọ́n ṣe màmí mo máa níròyìn ayọ̀ fún yín ni. Mo ní kí n sọ fún yín pé mo ti lóyún. O ti lóyún? Olúwa ṣeun. Àfọ̀n àgbókó tó wọ̀ lágbára Ọlọ́run. Ẹsẹ̀ á tẹ̀lé láyọ̀. Àmín. Àgbóhùn yá gbóhùn ọ̀run ó dáa o a jẹ́ pé ọ̀dọ̀ ẹni orin ọmọ mi máa gbà wáyé nìyẹn. àbí o <laughs> àbí o ẹ ṣì máa mi inú mi á dùn láti bí o ká bọ́kùnrin kí bọ́kùnrin fún yín. kò wúrú o ṣe ìyá mi èmi náà yọjú sí ẹ. ẹ ra èmi náà máa wá gbin ìmọ̀ àyọjú sí yín <laughs> ó dá ọ mà. ó dá ọ. Fawaz Fawaz ha àṣe. ẹ̀yin ìyá mi afojú afẹ́fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́ ṣòpó ọ̀nà ẹ̀yin òjò wàràwàrà tí ń pòròmọ́dìyẹ tí fi ń ká ṣíoṣío ẹ̀yin tẹ́ dirí ẹwà fákùkọ ẹ fárí igún ẹyẹ tàkàlà lẹ́sẹ̀ ó dorí àti òro tàbí ọwọ́ yín bá kú ìwọ má dámọ̀ kíyè rẹ ó sọ tó bá jẹ́ ádámọ̀ ni bàbá rẹ àkọ́kọ́ kíyè rẹ ó sọ ìwọ ọmọ éfà kíyè rẹ ó sọ tó bá jẹ́ éfà nìyá rẹ ìgbà ìjímìjí kíyè rẹ ó sọ ìwọ ti gbégbó ayé ó ti pẹ́ńpẹ́ bí ó ti mọ ohun àwọn àgbàlagbà ó ti bá wọn débi wọ́n gbé ń fodó òbílẹ̀ jẹun àtẹ́bú àtàdó gbogbo ẹ̀ ló ti gbé jù sódò òkun rẹ̀ ó ti dẹ̀rù jẹ̀jẹ̀ ní gbogbo lẹ̀kílẹ̀ ó yá ẹ mẹ́ran jẹ ẹ mẹ́ran kan jẹ ẹ kan jẹ. kẹ́ran kan rán ọ létí nítorí pé kí ni iyọ̀ ègbórí sódọ́jú alẹ́ bọ́wọ́ kan bá dè lọ́jà. Ja ọwọ́ kan a sì tú nílé kẹ́ran ó ràn án létí ẹ wo àwòrán yìí dáadáa ìjẹ́ mẹ́ni tó wà ń bẹ̀. kí lè rántí. ọmọtọ́lá ni. <laughs> mo sọ náà mo lè ràn ó yín létí ẹ dákun ọmọtọ́lání tẹ̀ wá ń sọ yìí bó o ló ṣe jẹ́ sí i. ọmọtọ́lání hmm. ìyàwó mi ni. mo sọ náà ah, ẹ dákun ṣé ẹ yìí rántí àdírẹ́sì yín níbi tẹ́ ń gbé lóhùn. bẹ́ẹ̀ ni mo rántí. ẹ rántí ṣé ẹ lè dá délé bẹ́ẹ̀ ṣe wà yìí. tá ní ẹ máa lọ ilé lè dá délé tí mo bá dé gáràjì mo lè dádé kó báyìí. Ah. ó yẹ ẹmẹ́ran jẹ ẹmẹ́ran jẹ ẹmẹ́ran jẹ. kára ó lè o kára àgbà náà lè baálẹ̀ ọkọ ìlú ẹ ṣeun. mo fẹ́ fi yé yín wípé àwọn ọmọ ti mú ọ̀rẹ́ wa tí mo ní ó fẹ́ ralẹ̀. Hmm ẹ wọ́n ti mú lọ sórí ilẹ̀ yẹn ó sì nífẹ̀ẹ́ sí. ẹ ẹ bàbá mo ṣe eré ẹ ǹjẹ́ mọ̀ pé oyè tá a tọ̀ máa já tẹ́lẹ̀ ó ti yàtọ̀ sí tìsín ẹ ilẹ̀ three hundred thousand ìlà mọ̀ ń tà tẹ́lẹ̀ àmọ́ láti ìgbà tí ìjọba ti gbé títì gbàbẹ̀ tó ti di federal ó ti di one million kan ah. éka kan bọ́ọ̀bà ra éka mẹ́wàá mílíọ̀nù mẹ́wàá nù. No bó ṣe rí nu ìgbésẹ̀ tuntun tí ìlú gbé nu. ọkọ ìlú hmm? ah, ibi tẹ́ gbé lọ ìga ètìrí ẹ ṣe jáṣe ní éka kan ojúlẹ̀ ẹ̀ta three hundred thousand. a kò rí bẹ́ẹ̀ ọ̀dà torí pé ẹnu ń súnmọ́ torí pé ntọ́ bá jẹ́ tiẹ̀ tèmi náà ni tìlú yìí sì ni ẹ lọ san ìlàjì mílíọ̀nù. Ah, ọkọ ìlú ẹ mọ̀ bínú kára ó lé o ah, ọkọ ìlú ẹ má jà ṣe bẹ́ẹ̀ ǹjẹ́ mọ̀ pé ẹnìkan ní ń bẹ lórí ilẹ̀ ń tí ń ṣẹja ń bẹ̀ á sanwó ẹja rẹ̀ á sanwó àwọn tó gbà síṣẹ́ á sanwó oúnjẹ tó ń fọjá á sì sanwó tó gbẹ́lẹ̀ ibo ọ̀rọ̀ á ṣe pẹ̀lú gbogbo ibi tẹ̀ mọ́rọ̀ owó lọ yìí. olóye olóye farabalẹ̀ o inú ẹyẹ tó gbọ́n náà ni bàbá tó wà yìí inú ẹyẹ tó gbọ́n lọ́wọ́ o mo fẹ́ kọ́ ọmọ kíní kan dájú gbogbo ọ̀làmọ̀bí tóbi ń gbà ti fi ń bímọ ká tó pé kí aboyún ọkọ̀ dì sí náà. bẹ́ẹ̀ni. n ti ń ṣẹlẹ̀ ó jẹ́ oyé gbogbo wa ni a sọ fún ọ̀tọ́ fẹ́ ra lẹ́hún pé wọ́n fún ẹni lóṣù mẹ́ta káwọn ẹja rẹ̀ ó fi dàgbà kó fi kórè ẹja rẹ̀ àkúgbówó lọ́rẹ̀ gbà fún ilé mm, ọ̀hún. Mm, àti pé ilé ọ̀hún ilé bàbá wa sí ilé bàbá wa ni. táwọn bá ti ṣe mọ̀kùmọ̀kù àní bá nǹkan kan bẹ̀. ọ̀nà káwa náà máa ṣe mọ̀kùmọ̀kù náà là ń ṣe bàbá. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìpátá pa ọmọ ọ̀gbẹ̀rì àní pọ̀ máa wo bẹ́ẹ̀ ọmọ awolele. bẹ́ẹ̀ bàbá ṣe sọ tọrọ fún ọ láti ìgbà tí àwọn ìjọba ti gbé sakura road gba ọ̀dọ̀ wa ń bì làwọn land grabbers ni wọ́n ti tẹjú àdúgbò yìí o ṣọ́ọ̀ṣì mọ̀ pé tí ọba jogún kógún ìtànkìtàn ni wọ́n pa ni wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ bàbá àwọn ńlọjẹ baálẹ̀ lọ́dún báyìí báyìí báyìí báyìí bàbá àwọn lónìí bí báyìí báyìí náà tó yẹ pé bàbá wọn ẹrú ni wọ́n lọ́dọ̀ wọn ẹrú wọn bàbá wa ni wọ́n àfìgbà tá a kún ọdọ́ sogbo bẹ́ẹ̀ ni ẹ lọ san ọgọ́rùn-ún one two three four ẹ̀sán ẹ̀sán ọgọ́rùn-ún mẹ́rin. ọgọ́rùn-ún mẹ́rin. Mm. ẹ wá jẹ́ kí n ṣe ní ọgọ́rùn-ún mẹ́ta àtààbọ̀. three fifty. olóyè ah, olóyè bẹ́ẹ̀ ni ọ̀dà àmọ́ pálásẹ̀ ẹ lọ́ọ́ tà fún ní ọgọ́rùn mẹ́ta àti ìlàjì kọjá three fifty. ẹ àmọ́ ẹdùnú ẹdùnú bàbá bí wọ́n bá jẹ́rìí owó òun náà sàn ẹjẹ ajẹ kó yé bàbá wọn ní kọmíṣán náà o. ọtí ah, Ọlọ́run mo fara mọ́. ó ti tán. ẹjẹ àtàlẹ fún wa. ẹ bó wá ni àwọn tó ní wọn ra bó wọn ṣe sanwó láàárọ̀ ọ̀la. bàbá ẹ mọ̀ jẹun sanwó láàárọ̀ ẹ jọ sanwó lálẹ́ yìí. ẹ owó ṣòro gbé wálé lálẹ́ torí káàsì wọn fẹ́ ká gbà. àmọ́ sẹ̀mẹ́ pa àwọn kan ń bẹ lórí ilẹ̀ náà tó fẹ́ rà á wọ́n bá gbó wá lálẹ́ nǹkan. ẹ ẹ ata fáwọn eléyìí wọn ẹ sọ fún ọmọ nǹkan mọ lọ gbàdúrà àárọ̀ la ni gbowó wa ẹ má jẹ́ agbowó alẹ́ torí àmọ́ àwọn tí wọ́n tẹ̀lé wọn láti báńkì wọ́n máa yín babó ń baba lọ́rùn ìwàhálà tá àwa láàjẹ́ o àárọ̀ la mẹ́wàá ẹ ń bá pè tiẹ̀ kọ́ lọ gbé báńkì ẹ má sùn kó gbé inú yàrá rẹ o ti parí ẹ wo olóyè ẹyẹjú yòókù ẹyẹjú yòókù bàbá ẹ káàbọ̀ ẹ sẹ́ni ẹni tó fẹ́ ra lẹ́hún gangan yóò rí mi lọ́tọ̀ abẹ́ gbọ́ ẹ mọ́dàmú ara rẹ. yomi inú mi ṣẹ̀ṣẹ̀ wá dùn gan-an lẹ́mìí mi inú mi dùn o nítorí pé ayọ̀ ni fún oníṣègùn tí ewé àti egbò bá ń jẹ́ fún orílẹ̀ òní gbàbọ̀dẹ̀ tó dáa fún ọ náà mi dùn gan-an. ẹ wò dájú inú èmi náà dùn gan-an ìfà tí mo bá ṣe ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run a máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà torí èmi náà lójú mo rí àwọn nǹkan tẹ́ gbé ṣe nu ayé mi hmm. ẹ ṣì ń dájú mo dúpẹ́. ọ̀rẹ́ mi alábí kò ṣe mo dúpẹ́ gbogbo gbà ọlọ́run bá mi dúró tiẹ̀. Ọlọ́run ní fi sí àti ẹkúnṣe tán mi náà mo nà ṣe mo dúpẹ́ mi lè gbàgbé ọ̀rẹ́ nu ayé mi àdékẹ́rù ọba ò ti gbọ́. ṣé Yọ̀mí tí wàá rántí gbogbo ìṣẹ̀lẹ̀ àtẹ̀yìnwá ni. wọ́n mà ti rántí kódà wọ́n ti rántí àdírẹ́sì wọn àtorúkọ ìyàwó wọn. ó rántí àdírẹ́sì pẹ̀lú orúkọ ìyàwó ẹ̀ báwo ló ṣe fẹ́ rántí ta ló sọ fún un alábí kí ló fún un ta ló ṣe fún ẹ ọ̀nà wo ló tún gbé gbà. ọ̀nà bíi báwo kí láì wí kò yé mi ah, ah. ṣe bí àdúrà tí gbogbo wa ń gbà ní pé kí yọ̀mí ó gbádùn ẹ ń gbọ́ elédùà sì ti ṣe tára rẹ̀ yá ṣé kò tọ́pẹ́ ni. ìbùjì tán. Ah. alábí kí ló ṣe ẹ̀gbọ́n rẹ. yorùbá mi ẹ má dá àǹtí mi lóhùn jọ ẹ má dá lóhùn lóhùn ǹjẹ́ ẹ mọ̀ yìí pé láti jọ yìí tẹ́ ti ń ṣe àwọn àṣejẹ àtàwọn àgbo tẹ́ ń gbé fún àǹtí mi kíkọ́ gbé fún bọ̀dá yọ̀mí láti jẹ́ kí iye wọn padà bọ̀ sípò ìdàkejì ẹ̀ làǹtí mi ń gbé fún wọn mu. bíi ti bó. amúnimúyè ló ń pò fún wọn pẹ̀lú ògùn ìfẹ́ tó lágbára kódà láàrin gbogbo ìlú nìsín ọmọ yín ti sọ fún gbogbo àwọn èèyàn lọ páwọn àti bọ̀dá yọ̀mí ò ní pẹ́ ṣègbéyàwó. Ah. <laughs> irú kàtìkàtì wo wá lélẹ̀ ah. ṣé a máa mú ẹṣin lọ odò kó fagídí fún lómi mo ni. Ah. Hmm. yọ̀mí orí rẹ ò ní gbàbọ̀dẹ̀ àgbà rẹ ti gbà ló ti gbà dálẹ̀. ṣé wọn ló fẹ́ jí léṣù lẹ́yìn mi ni ṣé èmi tí mo rò bí amó ti rí olólùfẹ́ mi ẹni bí ọkọ mi ẹni tí olólùbárẹ̀ yóò mọ mi ṣé kí n sọ pé kí Elédùmarè bá ṣe ọwọ́ ẹ̀jẹ̀ ni Alábí kí ni gbogbo eléyìí wọ́n lọ Alábí kílẹ̀ tó fi ṣe eléyìí fún mi. No. Kí ló ṣẹlẹ̀? Nothing mi mo white mi ṣe really. I don't know. Mo kàn ní mixed feelings about your trip wey ní jàre. Why? I don't know. I don't just feel like you should go. I, I just feel like, you know, Well, you know it's official. <laughs> There's no way I can say I'm not going. Kí ló fẹ́ kí n sọ fún wọn? Pé nítorí pé ìyàwó mi ní mixed feelings. Hmm? Iṣẹ́ ni, alright? Like, I can postpone it. Ah, you know that can happen. Well, you know what? Why not just come along with me? Judge along. Mm. No, no, no. Show me why. Àwọn bàbá gan tètè sọ pé àwọn fẹ́ rí ẹ. Seriously. Yeah, but. I'll go some other time. Definitely not now, you know. Me tear up to it. Besides, you Mama, for you travel kakiri. It doesn't matter. You're gonna be with me. All right. You know what? Hmm? Don't worry. Okay. You see, the only thing you need to do for me now is just pray. Hmm? I'll be okay. I'll see you. Soon. All right. Okay. Safe trip. Ọlọ́run á bá mi Msemo shimwani fún ní báyìí wọ́n fẹ́ kí ẹni méjèèjì kẹ́ fi ọ̀rọ̀ ìyọ̀bí kọ́gbọ́n pé ìlú tí a bá mọ̀ àìwọ̀bẹ̀ lóru nítorí pé oríṣiríṣi àṣà ìbílẹ̀ orò ìbílẹ̀ ló wà tájòjì bá wọ̀lú tó bá fojú ko tàbí ó fara kó yóò bẹ̀rẹ̀ sí ṣe gángàngán hmm. ṣe rántí orò tá à ń ṣe lọ́wọ́ níjọ́ tí ẹ fi rí yọ̀mí. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. Hmm. ètùtù orò tá a fi lé ibi kúrò nílùú oníyọ̀mí fi ara kó tó bá sì ti dà bẹ́ẹ̀ ẹni bá fara kó yóò bẹ̀rẹ̀ sí ṣe gángàngán ibẹ̀ ni ó gbà ya wèrè. Ah. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kì í ṣe wípé ogun òdílé tàbí àṣàṣì òun ló gún kíyọ̀dún máa ṣe ṣíṣe ètùtù ìsílọ afẹ́fẹ́ ìsílọ tí a fi lébi kú òru òun ni ọ̀dún fara kó. ara fún mi náà àmọ́ mo ní kí n má yanu ni. ṣé pé ní báyìí Yomi lè máa padà sọ́dọ̀ mi. Mo bá wù ú. Mo bá wù ú. Ọlọ́run ti gbàdúrà wa. Ah. Ẹ mú ṣe tán. Èmi ò lè dúró kílẹ̀ ọ̀tún la ó mọ́ o. A padà sílé o. Ilé koko tá a gbé. Ìyá ló sì. Ìyá ló sì tún. èyí tún fẹ́ iná tán. ẹ̀wẹ̀ gíràn listen to me Mr. Dada if you are not ready to pay me my pàṣẹ ìyẹn to me, I will not pay you the money I will not send it to you ah why you behaving this way kẹ́ I still bought you some bottles of uh, beer yesterday night eh? and you are telling me pé no no no no no no no no don't tell me that ah wá agent gbogbo wa agent ni ẹ agent ni mí owó ta bá rí àjọ máa máa ṣá ni tí bá ṣá sí ẹ kó o ṣá sí mi kájọ ṣá ṣá ṣá ṣá ah bó ṣe máa jẹ́ nìyẹn kẹ́ so you are not ready to pay me my pase i will not i will not send the money to you what are you tell what are you telling me gan what are you telling me gan ah look at this man kẹ́ ah ah. Auntie, good afternoon ma. oh good morning. hey, wo we are fine i'm fine auntie. ah you know i don't cause trouble and i don't pass my boundary. i'm sorry i'm actually at work can we talk later. Hey, wo don't let us talk later. I have to talk to you now before you make another mistake. Mistake? a nice person. But my husband, which is your uncle. What are you? Wait, let me finish. I know you are planning to send some money to him to buy you a piece of land. And I know you have spent a lot before. And I, yes, and I don't want you to make another mistake again by sending him money. Look, he has been defrauded many times and he too has been defrauding himself because he won't listen. Listen to what? You see, Auntie, let me confess to you, it's between me and you. I have a land that I go through these people. That is why I am introducing them to you, so that you can get land from them. Okay, what people are you talking about? Being a landlord or a landowner is not a luxury and is not a peculiar mission, as some make it seem. At Omeg Properties and Investments Limited, we welcome you to your safe haven with ease. At Omeg Properties and Investments Limited, we are committed to ensuring your transition into your safe haven without any hassles or worries. We have plot of lands across Kobakwi at Chokoto Road Ibejuleki Mowe your via Epe Ogun all already and waiting for you to claim with complete valuation and all other land titles intact. For more information, send an email to info at omegproperties.com or call the numbers 080-2696-8696 or 070-1000-7565. Omeg Properties and Investments Limited, your dreamed home made easy. People say follow who no road, and I'm glad I did. Ìyàwó mi, thank you. Are you not even happy I'm coming? See, I am hot, hot, hot, hot. Èsì mọ́tò yẹn ò That car is not good, it's not fine. báwo ṣe ṣe bá ìṣòro bẹ́mi náà ní tara mọ́ ni. mi ò bínú ohun mi kàn lé ní. Wait! Showing next on Areago TV. This we bust your bubbles. Areago TV, entertaining at its peak. Um, ṣe ti rí o like bí ìbẹ̀yẹn ṣe ti progress okay. then um, eléyìí kan the next thing i ma try láti clear ọgbọ ibà. Ah, ìyẹn ṣe another thing to wá sọ́kàn mi i hope we are any ní issues encroachment I want kan ń try láti máa wọlé àná. Ah, rárá o kò lè police nǹkan kan bàbá ló àtà ló máa wá láyà tó wá sórí ilé tí bàbá fún mi àpótúkù ọ̀dọ̀ bàbá là ń padà sí. ẹ wọ because o mọ pé bówó náà ṣe pọ̀ tó at least ó sì máa mú nǹkan kan díẹ̀díẹ̀ wọlé you understand. olùwà inú lè tún oríṣẹ́ àti. well yeah tabasha ti make sure pé ẹ tọ́jú ẹ̀ dàgbà. bẹ́ẹ̀ ni ẹ ṣe. all right so we don start having issues. nígbà wọn wulẹ̀ wọn tán ah, ìwọ̀n adùn gbà ah, wọ́n ní àwọn kìíní kan àwọn dáńsẹ̀ já ń bẹ̀ pé kí láṣẹ sí mi bẹ́ẹ̀ bá ti ralẹ̀ wọn ò kẹrù wọn. Ah. ìgbà mélòó la fi nìkan kú omi. yọ̀ọ́ kẹrù wọn ni. ẹ wọ́n ní gbogbo àwọn àdọ̀tí tó wà ń bẹ́ẹ̀ sábà wọn palẹ̀ wọn bẹ́ẹ̀ bá ti sọ pé bẹ́ẹ̀ lẹ́fẹ̀ẹ́. wọ́n bá ti ló yá ọ́ ni. wọ́n ti wá tiẹ̀ ní ẹ pé ẹ̀rù ń ba àwọn ìpè àwọn sí àwọn kan ò ní mọ wá yọ wọn lẹ́nu àbí halẹ̀ mọ́ wọn pé káwọn sanwó lẹ̀ àbí káwọn ṣe kinní kan. ilẹ̀ tó tọwọ́ mi bọ́ sọ́wọ́ rẹ̀ ta ni ó yọ lẹ́nu tọ́mọ̀sì kò mọ ẹni tó bá dòwò pọ̀ kò mọ́ kò mọ́ ṣùgbọ́n lọ já díẹ̀ ó pẹ́ ọ. ẹ ẹ̀yin náà lè ní mú wọn lọ́dọ̀ balẹ̀. ṣé pé o tún yọ̀dọ̀ balẹ̀? bẹ́ẹ̀ ni àyọ̀dà fún ẹ tó bá ti lọ́wọ́ baálẹ̀ nú ẹ náà ni ẹ ọ̀kàrè. wọ́n ti ẹ wọ́n láwọn fún wa ṣe àwọn fún àwọn ọmọ ìlú ṣe èmi sì ti sọ fún wọn pé táyé wọn bá fún wa ṣe èmi lè bí wọn tẹ̀lé wọn. ara ẹni ara ẹni wa. ẹfun ṣetán orúkọ mi ò kí ń ṣe yọmi o fawaz gangan lorúkọ mi. ó dáa fawaz. Yeah ó ti fẹ́ máa lọ. ohun tó bá ti yá kan kì í pẹ́ mọ́. ṣé o tẹ̀ lè faramọ́ wa díẹ̀ bóyá kò ní sùúrù di next week wàá dẹ̀ máa lọ sọ́dọ̀ yín. ẹ fún di next week ah, mi ò lè dúró bí mo ṣe wà yìí ara mi ló wà ń bí ẹ̀mí mi ti délé ṣé wọ́n máa ń sọ̀rọ̀ kan wọ́n ní ẹrú ní baba ọ̀nà ẹ̀ ló jìn ọ̀nà mi tó jìn ó ti dópin lónìí jẹ́ kí èmi náà mọ̀ lórí dákun. ó wá dìgbà wo. Ah, ó dáa láìpẹ́ láì jìnnà wà á tún wá kí ẹ. màá kí wọn. ṣọ ó dá lójú màá wá kí ẹ. ó dá lójú màá kí ẹ. ṣe ìdánwò àwọn mísì. àwọn mísì wọn. ó ṣe. ó ti yé mi. ṣé o fẹ́ mú dání ni. rárá mo mo bẹ tọ́jú ẹ̀. thank you. jẹ́ lọ bá ìbọn. dẹ̀ sára ti yá dáadáa. Mm, that's good that's good. ẹ ṣe gan sa. Eh, because tẹ́lẹ̀ mo wò pé ah, kí ọmọkùnrin wa lọ tọwọ́ lọ tọwọ́ rẹ̀ bọ̀ báyìí. ká ṣáà máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n yìí ẹni ọlọ́run ò pa ni wọ́n. ọlọ́run ló ní gbogbo ọpẹ́ lọ́wọ́ o ṣáà máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìdè dúpẹ́ lọ́wọ́ bàbá náà ìdè bàbá gbìyànjú gan tó ní o. mi náà rí bẹ́ẹ̀ mi náà rí bẹ́ẹ̀ so area wo ló ló ń gbélé kò gan náà. Hmm, kí ni eh, Lagos Island. Lagos Island. bẹ́ẹ̀ Ah, ìyẹn kò jìnnà sọ́dọ̀ mi. Eh. Ah. <laughs> Eh, bàbá sọ yìí pé táwọn bá pẹ́ dé tẹ́lẹ̀ rí pé ẹ ti fẹ́ máa lọ pé kẹ báwọn gbé wọn délé gangan kọ́kọ́ àwọn lè balẹ̀. ṣé ní Lagos Island. bẹ́ẹ̀ ni. Eh, ẹyin òun ṣe problem no no no kò ṣe problem ẹ bọ ẹ lọ́rọ̀ kan mi a tẹ ti fẹ́ máa lọ. bá mi sọ fún bàbá pé a dúró de wọn. màá jíṣẹ́ màá jíṣẹ́ màá jíṣẹ́.

Ah, monsieur. you vegetal. É Oh, monsieur, moi. Oh, d'abord. D'abord. Ah, vie. Ah, oui. Eh, ṣe lọ tán ní ìsìn. Ah, ẹ wọn làwọn ti fẹ́ parí ìpàdé wúrà wọn ni wàá sọ fún yín pé àwọn ti ń bọ̀. wọ́n ṣe lọ kò pẹ́ kò pẹ́ náà ni ah, kò pẹ́ tọ́ lọ náà. ọlọ́wọ́ bá a sọ wọn délé. àmì o ó délé láyé àtàlàfíà. ẹ á mọ̀ yíra. wọ́n ṣe àwọn délé láyé àtàlàfíà jù. डाले You look beautiful. Thank you. I mean, this is even making you look more radiant. <laughs> Seriously. How are you? Uncle Fawaz. What? Anything. Oh, Uncle Fawaz. Fawaz. The Fawaz. Tola, ibi tí a wá dé nígbà tá a gbọ́ pé gbogbo ẹni tó wà nínú mọ́tò yẹn ló ti kú we tried looking for you, àti mi àwọn òbí mi àti àwọn òbí ẹ̀ gbogbo wa pátápátápátá la wá ẹ̀ ìgbà tí a ò rí ẹ la gbà fọ́lọ́run wípé lóòótọ́ ó ti kú ìmọ̀ kò ṣì wà láyé. nítorí mi ò kú mi ò kú rárá afẹ́fẹ́ ìjèjì lásán ló fa àìsàn wèrè sí mi lára lójoojó fi ṣògùn mi mi ò kú. Ah! Hmm. Ti lóyún. very sorry. Odidi ọdún méjì gbáko ni mo fi dúró díẹ̀. Ìgbà tí mo dẹ̀ mọ wípé ilẹ̀ obìnrin ò kí ń pẹ́ ṣú. Nǹkan tó jẹ́ kí n decide láti move on nìyẹn. Mi mọ́ pò ṣì wá láyé. Mm-hmm. Fawaz jọ dáríjì mi it wasn't intentional. I'm sorry. Is that the one? Yeah. I have to be on my way. Thank you very much. Ẹ shouldn't be. gbogbo ẹ̀. I have to go. Ṣo máa find the way ẹ̀ délé Thank you, Fawaz. gbèsè kò mí kí n jẹun kí n tó jáde mo pé nígbà tí n bá jẹun tán àwọn. yes tani. ẹ kúndàlọ. kí ni. táyélé. ẹ kúndàlọ. fàwásì. mo gbé. fàwásì. fàwásì. yé. èmi bá mi. fàwásì. fàwásì. èmi náà ni ah! màmí èmi ni mi ò kú èmi ni fàwásì dádì èmi ni fàwásì ah! wọn ni èmi ni màmí mi ò kú. fàwásì tí ẹ kọ́kọ́ jókòó náà dákun jókòó náà fàwásì jókòó ṣé wọ ni fàwásì. títí lé àwọn tó lọ́dún ikú ah! máa ń lù. alihamudulilayi. ọlọ́run ni mo mọ̀ dúpẹ́ o. alihamudulilayi. Ah! alihamudulilayi. Ah! yàrá wá sí. alihamudulilayi. alihamudulilayi. mo dúpẹ́ ọlọ́run. mo ṣe gbàgbọ́ ọkàn mi ṣe balẹ̀ báyìí pé ọlọ́run tó ń sìn ọlọ́run òdodo ni. alihamudulilayi. ọlọ́run ayé ò fi ṣẹ̀gàn wọn fi mí ṣe yẹ̀yẹ́ wípé ọmọ méjì ló bí wọn ò rí kàkọ́bí rẹ wọn ò rí níbi mi ṣe ẹ̀yẹ́ lẹ́dàá mi olùgbẹ́ o jókòó jókòó bàbá sí bàbá sí dákun jókòó jókòó jókòó ọ̀pẹ nìkan máa dúbà yìí. Ah. mo nígbàgbọ́ mo mọ̀ pé ọlọ́run tí mo ń sìnkì sọlọ́run òkú mo mọ̀ pé ọlọ́run wà níbi tó wà mo mọ̀ pé àná bí mo mọ̀ ni mo ń tẹ̀lé ah! mo sọ mo náà ọmọ mi òkú ọmọ mi òkú báwo ló ṣe wá ṣe báwo ló ṣe rí báyìí báwo ló ṣe rìn fáwọn àsì tó fi dà wá sí báyìí ẹ wo tó sọ wá dà nínú ilé. sí ni mo gbéra láti padà sẹ́nu iṣẹ́ ni bí àdè ṣe ń lọ lọ́nà ìjọ́nà lọ́wọ́ mọ́tò tí a wọ̀ la wá wò pé wọ́n ní stop over káde bọ́lẹ̀ kó ní kálukú dẹ̀ lọ jẹun mo dẹ̀ lọ mo ṣe lọ síbi kan pé jẹun ti ṣe mi ì mọ̀ bí táífẹ̀ẹ́ ti fẹ́ àjálù ibi sí mi lára. tó di pé àìsàn wèrè bẹ́ èso wèrè wọ̀lú ara mi lọ́pẹ́lọpẹ́ ibi tí mo lọ àwọn bàbá tí mo bá pàdé lu yẹn lọ́sẹ̀ àánú mi máa ń mi ẹ̀wọ̀n lọ́sẹ̀ àánú mi. ọlọ́run mi mo dùn ikú ikú ọlọ́run mi mo dúpẹ́ o ọ̀yá bàbá sì fọkàn rẹ balẹ̀ inú ilé bàbá ẹ̀ ló wà yìí. mami kọ́lá ní padà lóyún fẹ́ lómi. Ah. bàbá sí sórí tí ayaya bá kọ ni aya lèèyàn tó ń fẹ́ mo dúpẹ́ lọ́lọ́ pé mo ti ẹ̀bá ẹ lágbo wá bá mi nínú ilé láyọ̀ àtàlàfíà sanwó kó kọ́kọ́ jẹun ná jẹun bomi sí ẹ̀gbọ́ sanwó sanwó sanwó kó jẹun wo lágbà ó jẹ́ ó jẹ́ kó jẹ́ ń jẹ tèmi ná. kí ni kí ni kí ni kí ló kí ló dé. Hmm? yọkọlú yọkọlú kò hà tọ́bí ṣé mi sọ fún ẹ jọ ṣé tẹ̀yàn bá kú àtúmọ̀ àárẹ̀ ẹni tó kú ló ṣe ká sọ pé òkú dàyà láàrin ni ló ṣe ó ṣe kó dé sí ẹni tí ẹ mo sọ fún ẹ bí ń jọ yẹn òun fò sókè òun jábọ́ sálẹ̀ òun fò sókè òun jábọ́ sálẹ̀ ó ti kú ó ti kú ó ti kú mi mọ́bi tí ó lọ tó sọ̀rọ̀ ẹ̀dí awòràwọ̀ tó ní ègún ìdílé o ègún ìdílé o ègún ìdílé o kì í kú sí tọ́ba tọ́ba tọ́ba sí sí ègún ìdílé o ó ń bá jà kó eh? lè dáa. kó mm. this is my advice. Badua, gbàdúrà gbàdúrà kò sọ́lọ́ kó bẹ ẹlẹ́dàá ti omo e wa ni ẹ ni sin. ẹ̀ nísìn pé kó má fìyà jẹ sọmọpọ ọkùnrin tó bá níyàwó tí wọn ti bímọ ìrẹ́pọ̀ máa ń wà kì í sí wàhálà tí wọn bá ti ń wo àárín wọn ọmọ kan ọmọ méjì sọmọ pé ọkùnrin le change tó máa tó máa tó máa tó máa gbójú dà tí ẹni tí bá ṣe ọmọ mi tí ẹni tí bá ṣe ọmọ mi ń bẹ̀ yẹn ah ah hey hmm. ẹ jẹ́ àdóńtì gbogbo rẹ̀ ṣe rí ibi tọ́mọ wá wà yẹn ah ah ibùjókòó ẹ òǹdọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ fẹ́ fi sí ni ẹ jẹ́ ká máa fàdúrà ràn án lọ́wọ́ ìgbà tí mo wọlé yín kan ṣùgbọ́n ẹ̀yin náà mọ̀ nǹkan tó mi méjì rí my darling ìrànbí inú ilé ayọ̀ ní kúlítà náà ni èmi ni darling. yes na you are my darling ṣé mo ní darling mi ni. Eh? Mm. lórí ọ̀rọ̀ yìí náà. yes na. woman. woman. woman. dáa kọ́ ọmọ alápàtà mọ̀ sìn. ẹ irọ́ mi ò bójú mi. nílùú tí bàbá mi ti jẹ́ baálé ọkọ ìlú kémi ọmọ baálẹ̀ kí n mọ ọ̀nàgà kọ́wọ́ mi ó mọ tó kí n mọ ilé kọ́wọ́ mi ó mọ bá irú kí nìyẹn. ojú mi tó. gbogbo làkàkà mi gbogbo gbìyànjú mi lórí ọmọ yìí pàbó ni gbogbo rẹ̀ ń já sí. bàbá mi dẹ̀ fọwọ́ lẹ́rẹ́ wọ́n sì ń wò mí kí n mọ sọ́nà ní kiri àà sẹ́yìn wá dáa ni. sórí gbogbo tó ń sọ yìí náà o rò pé èmi nìkan náà mo lè bá bàbá sọ àwọn ìbọn èmi ò sì bá wọn sọ wọn ò bá wọn sọ wọn ọmọ bàbá mo sórí ilé mo wà ń bá a sọ̀rọ̀ tó sọ́tòru yọ wà mọ́ fi mi pa yọ mọ́ lé fúru kọ̀kọ́ yọ mọ́ bú mi yọ mọ́ sórí sírísì irú kí nìyẹn èmi odidi ọmọ baálẹ̀. lórí pé kó o tún pè wá jọlá náà nítorí sàkọọ́lẹ̀ lórí. àbí àbí. ẹni tẹ́ yóò pa ẹbí ó mọ̀ bá kú mọ̀ ni. mo ti fohùn tútù bá a sọ̀rọ̀. Mm mo ti mo ti ṣe gbogbo ohun tó yẹ kí n ṣe tọmọ ọkùnrin ó ṣe kódà mo ti rán àbúrò rẹ sí wọn ràn rẹ wọn ṣe gbá wọn ṣàwọ síbẹ̀síbẹ̀ pàbó náà ni. ẹ wọ́n ṣe yọnu wọn ni ò fọkànlẹ́ balẹ̀ torí ntọ́ ni ń ṣe yá ọ̀nà olófòfó ń jẹ́ oní òjẹ́ eré ndéyìn ni àbí ẹ̀kọ́ èmi ò jẹ́sẹ̀ rẹ kọjá bó ṣe fẹ́ kódà mo fi ń dá lójú pé ń bàbá bàbá bàbá sẹ́tán wọ́n pàṣẹ fún yọ̀ wà fúnra rẹ̀ báyìí yọ̀ wà kúnlẹ̀ wájú rẹ̀ yọ sì mọ fẹnu gbolẹ pé kọ ọmọbìnrin. ẹ wò ẹ bá bàbá mi sọ kí wọn gbọ́ ni o torí bàbá mi irú là mọ wí irú ni wọn mọ wí ń gbogbo bàbá lẹ ṣébí mi ni àbílẹ̀ kọ́ mo pè mí ò bá ń sọ àmọ́ sórí ẹni òfò ìdúyàn mọ̀ mọ́ mi àbọ̀ gbọ́ sórí ẹni tí mo ṣe irú iṣẹ́ báyìí fún níbi òṣùpá mẹ́fà sẹ́yìn èlò mo gbà lọ́wọ́ rẹ̀ mo kàn gbowó àkà èlò gan ló fún mi náà bí a fi fifty thousand tètè àsànrà fún mi àmọ́ tó rí bí wọ́n bá lè fún mi bíi bíi bíi hundred thousand wò ó kódà ń tù rẹ ẹrù ń kó lọ dé àwọn ọmọ òun ń lọ sọ fún wọn pé ìwọ lọ pé kó wa. sínú rẹ̀ ó wàá dùn. Ah! kò sẹ́ni wo kò sẹ́ni tí ń rí fàtí ìfò mọ́ kò sí. olóyè. Ah, bàbá kára ó o. ojú ò ní tí o. kára ó o bàbá. wọ́n lò ní wọ́n lò ní alọ́rọ̀ kan. Ah, bẹ́ẹ̀ ni. <laughs> tí ò sí. Ah, kó má bàa sí náà mo ṣe wá yín wá. Ah! kí ló ní tọ́jú rẹ kóró báyìí ìwọ àtẹ̀yẹ kan jà ni. irọ́ irọ́ bàbá àmọ́ yọ yẹ yín ní ìsìn. ọ̀dà ṣe rí ntọ́wá rí mi fún tèmi ṣe á rí mi ni pé bàbá ẹ̀dùn náà ṣebí ẹ̀yin àgbà náà lẹ mọ̀ pálórí pé ẹ ṣebí iyì lọ́ba forí bíbẹ́ sí. bẹ́ẹ̀ni ọba kì í mú jẹ bẹ́ẹ̀ni ó rí mi pa wọ́n sì ní baálẹ̀ náà ọba lórí ohun gbogbo ni ẹ̀yin náà lọ́kọ̀ ìlú ẹ̀yin lọ́kọ̀ gbogbo a ń tẹ́ bá nọwọ́ sí pé àwa mo fẹ́ ọ. olóyè sàn án láàrin ajé ni mo ní pẹ̀kọ̀rọ̀ níbo lọ ń lọ gan. ẹ ẹ ṣeun ẹyin ṣe rí bàbá kò wá dáa tó ẹ má bínú kò gbẹnu mi o àmọ́ èmi ń wò pé kò dáa tó kí odindi ọmọ ọkọ ìlú kó máa sanná ní káàkiri abẹ́ gbọ́ tó dáa kó mọ sanna ní àbí tó wá yẹ kó jẹ́ odindi ọmọ ọkọ ìlú náà máa yẹ̀yẹ́ rẹ̀ náà máa fagbádá rẹ̀ wọlé káàkiri náà máa yẹ̀yẹ́ rẹ̀. olóye níbo lọ ń lọ gan ẹ ṣeun ọmọ èké olùkọ yìí ti ń pè náà <laughs> ọmọ bàbá mo soríire ẹfun ṣe tán ọmọ rẹ ẹfun ṣe tán tóun ló wá yẹ kó máa fi bá ń talẹ pa ẹ wa wá máa ní bóun ni ti bá ń talẹ̀ ṣe jẹ́ láàrin ìlú yìí láàrin tí láàrin ìlú tí tí ó jẹ́ pé bàbá rẹ̀ bàbá bàbá tiẹ̀ ní sọkọ lórí wọn à ó kù díẹ̀ káàtó ọkọ ìlú. kí ló fẹ́ kí n ṣe. ẹ ṣeun ẹsẹ èmi náà wọ̀ pé <laughs> tí mo fẹ́ sọ lẹ́gọ̀ọ́ bàbá gẹ́gẹ́ bí àṣẹ tí ń bẹ lọ́wọ́ yín lẹ́nu yín gẹ́gẹ́ bí oko òlu ẹ pàṣẹ fún kán mú mú eye fúnṣe tán wáyà yín kó kó kó kó kó kó kó kó sì bọ́wọ́ bọ̀ pẹ̀lú bántálẹ́kọ́ wọn ọmọ bèrè àníyàn wọn lọ. ṣé o jù lọ. kò jù lọ. bántálẹ́ ni ọ̀ láṣẹ lẹ́nu. ń gbọ́. sọ yẹ kí ọmọ baálé ọmọ láṣẹ ọmọ baálẹ̀ lẹ́nu kọ́kọ́ sọ fún náà ojú rẹ̀ tó kórè kọ́ rẹ́rìn sí mi. rẹ́rìn sí wàhálẹ̀ dọ́. ẹ̀rín ò pa mí. rẹ́rìn rẹ́rìn ọ̀rọ̀ rẹ̀ kì í gbọ́ náà nu. ọ̀pọ̀ agídíjọ yẹn tíya rẹ̀ fi kó agídí nu. Ah, mo mọ bí mo ṣe ń dọ́gbọ́n rẹ̀ mọ́ra wọn ni rẹ́rìn sí mi bí kọ́ ìníjó ṣe é ṣe. bàbá o ti rẹ́rìn ẹ̀rín ayọ̀ lọ́rìn. ẹ wo olóyè ilé rẹ̀ ò ní dàrú ẹ̀mí rẹ̀ ó gùn èyí tó ń ṣe tèmi ló fi ń tún ṣe àmọ́ síbẹ̀síbẹ̀ mo fẹ́ kọ́ ọmọ kíní kan dájú o èyàn lè fi pa mú ẹṣin lọ sódò ni èyàn lè fi pa ń pè kó mú mi ẹṣin lè ta kó lòun ò mú mi àmọ́ nǹkan kan bẹ tí ń pè ní àṣẹ ebi mi ọ pàṣẹ fún bàbá ẹfúnṣetán ni pé mo rí òdòdó kan ní ẹ̀kúlé rẹ̀ mo fẹ́ já o wọ́n jà fún ọmọ mi bá ń tálẹ́ lọ́ba tán lọ́mújọ́ tó ṣègbéyàwó. Ah! ẹ ṣe wọn bàbá. olóyè. yàrá olè o ìlú ò ṣe yí ìwọ ìwọ ọmọ ṣe yọ ọdẹ tí bàbá bá mi sọ tẹ̀mí tí wọ́n àárín wa lọ́wọ́ ẹ ẹ bó wà ni. èwo nu. n ta sọ níyà yín kí bàbá tó wọlé lọ́rọ̀ owó. ọ ọ̀rọ̀ owó ẹ̀yin ló kéré jù bí bàbá mi bá ti bá múyàwó wálé tẹ ẹ fẹnu tó mú ẹfúnṣe tán mi wálé tàjọ fẹ́ra wa n fún yín lówó. ẹ dóná kọ kéré o torí pé ọ̀fọ̀wọ́ kan wo o ní tí mo fẹ́ sọ fún ọ ni ẹ sí ìwọ mo ti bàbá bá mi sọ ń gbà mo wá bí tí mo lọ bá bàbá lẹ́ẹ̀kan tí bàbá yìí pè mí ìwé ọmọ sórí nípa ìyàwó rẹ torí ó ti dun méjì tó dé báyìí nípa ìyàwó rẹ ìyún hundred thousand ohun tí bàbá bá mi sọ ìyún náà hundred thousand. kí n bàbá bá yín sọ. o ṣeun bàbá ní bó bá tọjọ ìyàwó rẹ òun bú òun mọ́tò kan. ẹ ṣeun olóye. ẹ ẹ ṣe sùúrù ṣe sùúrù bó wà ní owó mi da ó di two hundred thousand nù. ẹ ẹ farabalẹ̀ ẹ fún yín ní two hundred thousand àmọ́ lálẹ́ àkọ́kọ́ bẹ́ẹ̀ bá gbá mi àyìn àti bàbá mi tẹ́ bá mú ìyàwó mi wálé lọ́gbà tó fẹ́ mi wọ́n fún yín hundred thousand alákọ̀ọ́kọ́. ìyẹn ni. ṣé ẹ wá rí two hundred thousand ẹlẹ́ẹ̀kejì ẹ̀yìn náà kéré ọ̀dà tó bá ti di ọjọ́ ìgbéyàwó mi ni hm. bàbá mi bá ti gbé ọkọ̀ náà lè lọ́wọ́ báyìí hmm. wọ́n wà fún yín hundred thousand. dúró ah, mo ti rí nǹkan kan ní òwà rẹ o mo jẹ́ o jẹ́ bí mo ṣe ń ro nítorí tọ́ba ilé rí bẹ́ẹ̀ tọ́ba rí bẹ́ẹ̀ tọ́ba rí bẹ́ẹ̀ tọ́ba fàyàwó lé ọlọ́wọ́ tó fún hundred thousand mi ń gbéyàwó ń padà sílé wọn eh, eh, eh, ní sùúrù kò ìtàn o kò ìtàn o so wá rí tí bàbá wa tó bá wa fún mi níyùn tó bá ti dọ̀rọ̀ mọ́tò tí bàbá bá gbé fún ọ tán tó fún lọ́ndẹ̀ tàṣán yín yọ táyà ẹsẹ̀ mọ́tò rẹ mẹ́rẹ̀ẹ̀rin yọ kori odo nu kò lè rí bá yọ kori ẹ mọ sí ìyọnu ìyún ló kéré jù ní káàsì lẹfẹ àbí sáfà. <laughs> I want to get to know now that Fawaz is back what's up. Fawaz. Yeah, Fawaz. Back. Yeah, like, uh, mi ò get it. listen, baby, you know what was between the both of you. So I need to know now. So what's gonna happen? What's gonna happen? How? Like, babe, I'm not getting you. Fawaz is back, yes. I'm with you. I'm carrying your baby. I mean, oh, you think I'm going to go with Fawaz? Babe, I'm with you because I love you. Not because Fawaz wasn't here. I'm with you because you're a good man. You love me. You care about me. So, ṣé màá fi sílẹ̀? Màá wá bá Fawaz lọ ni. Ó mo kon fi replace Fawaz ni. And that was not what I did. I'm not going to give your baby to anyone else. Who does that? No, you don't even deserve it. Look. I saw that contour on your face and I almost sank. did I begin Wole? Hmm. My heart song. Babe, I'm sorry. I was, I was, I was confused. I was scared. I didn't know he was alive. Eh, you would have done same if you were in my shoes. Look, I want to tell you something. My heart beats for you every day. Odemo bi ṣe nífẹ̀ẹ́. I mean, ó be dà bí atẹ́gùn fún me. Without you, I can't breathe. Do you know how much I love you? Babe, you're breathing. <laughs> yeah, because I have you around. Thank you. I love you. Forever. Forever, baby. Kí ló ti porúkọ ọmọ náà nà? Ẹ̀fún ṣetán ni màmí. Ẹ̀fún ṣetán. Hmm. Ó dáa kò burú. Tó bá pẹ́ lóòótọ́ lu nífẹ̀ẹ́, tóun náà dẹ̀ nífẹ̀ẹ́ kò burú jù. A rí pé tóbìnrin kan bá kọni, obìnrin kan lèèyàn ń fẹ́. Àmọ́ Tọ́lání náà gbìyànjú, ó ní sùúrù tó. Ọlọ́run ni ò kọ̀kan yín pọ̀. Ó yé mi náà màámi. Èmi náà ti gbà kámú wípé ọ̀rọ̀ Tọ́lání dàbí ẹni tí mo nífẹ̀ẹ́ sí ṣùgbọ́n tọ́lọ́run fọwọ́ sí i ṣe wá rọ̀rọ̀ ẹ̀fún ṣetán yìí ó dàbí ẹni tí mi ò nífẹ̀ẹ́ ṣùgbọ́n ó dàbí pé ọlọ́run fẹ́ ní ọwọ́ nínú ìrìnàjò àwa méjèèjì so mo wá ti rògbò ẹ papọ̀ pé ah, bóyá kúkú lọ sí ọ̀dọ̀ wọn lọ́hùn kí n lọ mú òun náà gẹ́gẹ́ bí àyà kan tí mo rò nìyẹn má mi. àkòrò nǹkan tó rò dáa lọ́wọ́ adé bá mi ṣu ẹ lọ́wọ́ bá mi ṣu ẹ bọ̀ lágbára ọlọ́run onírànìrò onírànìfẹsẹ̀ àbọ̀ ọlọ́run tó dájú á wà lórí ẹ̀ kọ́ mi ẹ ṣe máa lọ. ọlọ́run aṣọ. ìjẹ́ ti ṣe. má fojú mi sọ́yìn. ó dàbọ̀. dínlé gbogbo wa. abẹ́rẹ́ ọkọ ìyàwó ṣé ojú ẹ̀ fà yóò fà yìí. ọkọ ìyàwó ọkọ ìyàwó gbọ́ láti mi lára. pàrọ̀ Àbájálẹ̀ ọkọ ìyàwó yìí ah, ó gbé e dání ó tún wá lẹ ó rẹwà ní báyìí gẹ́gẹ́ bí àṣà àti èdè àwọn Yorùbá wọ́n ní oníkan làjọ ṣe àsìkò ti tó báyìí a fẹ́ pe ìyàwó wọlé tí ẹ bá rí ẹ ìmúra mi yàtọ̀ tèmi di méjì lẹ́ni ẹni sí tẹ́lẹ̀ mi tẹ̀ rí èmi náà wá pè ní alága àṣàyọ̀ alága ọjọ́ òní ni mí mo tún wá jẹ́ ọ̀rẹ́ Ṣayọ̀ tímọ́tímọ́ ẹ sá látẹ̀wọ́ ẹ ní kọ́mọ́kọ́mọ́ ẹ jẹ́ kí àwọn kan dìde kọ́ lọ mú ọ̀rẹ́ mi wá ní ti ṣe ìyàwó kàṣe ni wérewère ní pápákọ̀. ó ní lọ́jọ́ ayọ̀ rẹ̀ lọ́jọ́ ayọ̀ rẹ̀ lọ́jọ́ ayọ̀ rẹ̀. kọrin kọrin bí ọmọ ọba lákùn lọ sórí orí oko ẹ ṣé ẹ rí lákọ̀ọ́kọ́ orí àràjọ òní àárín àwọn ìyá wa lórí ìjókòó bíi ká wà nílé ìdáná tàbí ká máa dá àwọn àlejò lóhùn bẹ́ẹ̀ tí wọ́n rí ṣùgbọ́n bàbá wa wọ́n tó ìyá ṣe wọ́n tó bàbá ṣe ṣé ẹ wá rí ó ní ìdí nílẹ̀ Yorùbá bá a ṣe máa sí ìjú ìyàwó wa bá mú wọn débẹ̀ kódà ó ń bẹ nínú Bíbélì nínú Bíbélì èèyàn kan béèrè ẹ̀gbọ́n lọ́ba lọ fún ní àbúrò ó ṣe dandan ṣe pàtàkì pé kí a ṣe ojú ìyàwó bàbá ẹ dákun ẹ dìde àtọ́gbé yín dìde. kára ó lè wá kára ó lè wá. ẹ bàbá wa tẹ́rì ìyàwó tẹ́rì ẹ fún ní owó ìṣíjú ìyàwó ẹ kàlẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ bá yẹ kàlẹ̀ ẹ wà síjú nǹkan yín. nǹkan kékeré lè yín olúmọlá owó yín o irú àdúmọ̀ ò ní wọ́n lé yín wọ́n ní ẹni ńlá ní í ṣe ńlá. bẹ́ẹ̀ ni nígbà tí ọmọ baálẹ̀ bá ń fẹ́ ọmọ èèyàn ńlá ọmọ olóyè ìlú àti da ìbípọ̀nù tí abájọ kọ́mọ lùpọ̀bọ oríire náà ló jẹ́ fún wa ayọ̀ báyìí yóò délé tiyín náà wọ́n á bí ọkùnrin àbíró wọ́n ó bí obìnrin àbíyè ẹni tí ó dàrú ò dàrin wọn láéláé tẹ́wọ́ kí n kọ́kọ́ fún ọ ní owó ìṣíjú. tẹ́wọ́ rẹ tẹ́wọ́ rẹ. Eh, eh, owó eléyìí di àmúlọ́lọ́ bí sí o. tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́. èyí lé o kọ́ mọ sun sí ni o. wọn kò fọkọ rẹ o. bàbá o bàbá o bàbá o olúwa dá bàbá. بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون ẹ̀gbọ́n nǹkan tí Al-Qur'ani wí gbogbo òrìn àjò tẹ́rìn pátá wallahi taala thumma billahi la ilaha illa huwa ìrìn àjò kú ni ẹgbọ́n nǹkan tí ọba adẹ́dá ń wí gbogbo tó ṣẹlẹ̀ sí pátápátá tẹ̀ ń wò yẹn àmúwá ọlọ́run ọba ni kò sí èyí tọ́lọ́run bò mọ̀ sí níbẹ̀ ìmọ̀ ọlọ́run ọba ti ṣíwájú gbogbo nǹkan lóòótọ́ ẹ̀rìn ní gbègbèrè ikú ṣùgbọ́n ikú ò pa yín kì í ṣe ọgbọ́n nu yín ṣe rí àkọsílẹ̀ ń bẹ níbi pé kí òbí máa dunú sọ́mọ ìmọ̀ ń jẹ́ kádùá òbí gbà lórí ọmọ ni. wàláhì tàláì fún mọ́bìláì la ìlàhù àdúrà àwọn òbí yín ló gbà lórí yín. gbogbo àdúrà tí àwọn ẹni ọlọ́run bá ṣe táwọn àfáà ń ṣe lọ́sàn-án lóru nítorí pé àdéhùn ọlọ́run ni pé inna wa'dallahi haqq àdéhùn tóun bá ṣe fún yín òun ò ní ra láre àdúrà ló gbà lórí yín àyíta àwọn òbí yín tí ì bá ṣe bẹ́ẹ̀ ipò tẹwàá lónìí ìkọlù yẹ ẹ rí ṣe wá rí ẹlẹ́ẹ̀kejì tó tún fẹ́ jọ bẹ́ẹ̀ ohun tìtì ìyàwó yín tó ń dàrú gbùdùgbùdù àà èrò ọlọ́run ọba ìmọ̀ ọlọ́run ti ṣíwájú gbogbo ohun táwa ń rò ẹ gbọ́ nǹkan tí kúránì wí ni ó ní wàá zèrú kó lakuma arúbíhì alimu sudu gbogbo tẹ̀yìn rò lọ́kàn kẹ́ tó rò lèmi ti mọ̀ ṣe wá rí pé ọlọ́run gbogbo ìrìn àjò yín èmi nígbàgbọ́ gbogbo tó ayé yín yóò padà ọlọ́run wọlé àwọn ẹni ọlọ́run yóò wọlé kún fáyàkùn mẹ́jọ tí ń bẹ́ ní alkahan yóò wọlé àwọn afá mi asheik abdulrafi babatunde muhammed awal awọlá afá mi asheik abdulwasi ọ̀ṣọ́láwùdí awọlá asheik muhammed saheed ọláwùmí gbogbo tẹ tó sọnù gbèsè ayé yín gbogbo tó sọnù gbèsè ayé yín ọlọ́wọ́ bò máa dá padà fún yín gbogbo tó sọnù nínú gbèsè ayé yín ọlọ́wọ́ bá mi dá padà fún yín alibẹ́kọ̀ọ́lá ìyá nẹ́bí wa muhammad ẹ wo ayé yín ti do yín ayé yín ti di oyin ẹ mọ kọ báyìí pé ayé yín ti doyin ilé aládùn ní tóyin ilé ayé yín ti doyin ilé aládùn ní tóyin a ò ní fọyín sẹ́nu kọ́tùtọ̀ ẹ̀ sígbó a ò ní fọyín sẹ́nu kàtùtọ̀ ẹ̀ sígbó ayé yín ti doyin ilé aládùn ní tóyin ẹ wo ẹ lọ fọkànbalẹ̀ gbogbo ti kó lọ tìyàwó yín tó lọ ọlọ́run bó mọ yóò bá mi dá padà fún yín gbogbo tó wá sọnù nínú ìgbésí ayé yín tẹ̀m̀bẹ̀ ọlọ́run kó dá padà ọlọ́run wọlá àsìkò tí gbígbàdúrà tó rọ kiri ká wa yìí yóò bá mi yọ̀ǹda ẹ̀ fún yín ẹ wo egungun tí lọ́lọ́run bó yọ̀ǹda fún yín ṣe é mọ̀ pé tí ẹ̀dá ò bá rí egungun ẹ̀ yóò dá láàmú èyí tọ́lọ́run ó ṣe fún yín tí ò ní múnira wá òun lọ́lọ́run bá mi yọ̀ǹda fún yín ṣe wá rí èyí tó ṣe pàtàkì jù ó àdúrà nígbà kì í ṣagbára o bẹ́ẹ̀ni ká bá lóun fẹ́ dá ọgbọ́n kan gbogbo ọgbọ́n táwọn kan kó tán dá lánàá wọ́n padà síbi kádàrá tọ́lọ́ni o ẹ wá rí pé kò sí ọgbọ́n kan lẹ́yìn ọlọ́run ẹ tẹ́wọ́ ká ṣàdúrà bí a kì rahman rahim. wa iza sa'alaka ibadi anni fa inni qaribu ujibu da'wata da'i iza da'ani falyastajibu li wal yu'minu bi la'allahum yarshudun wa iza qila al-qur'ani ma huwa shifa'un wa rahmatun. Ah! ọlọ́run. ìyá ni ó ra iyebíye tí a kò lè fúnra. ẹ gbọ́ kí lẹ jẹ yó tẹ́ fi dáàbúrò mi sẹ́nu gate tẹ́ ìjẹ́ kó padà wọnú ilé wa bá mi. ṣé o ṣe pé bóyá ẹ fi iná sí orí òrùlé sùn báyìí. lọ́sọ̀n ọ̀sán kankan ẹ bó ṣe ṣe ṣàlẹ̀ bí ṣàkíyàn gba awẹ́. ṣọlọ́mọbìnrin tó ń wò yìí kì í sọ̀lẹ́ kò síṣẹ́ tí ò lè ṣe. sori sori nǹkan tó gbé sáyà ó ah. ah, mọ nílùú ẹ. <laughs> irú aláwo ni mo láì. ẹyin nípa ẹyin góòdì tí wọn jí mọ mi ni tó jí. ẹ tó jí rẹ. Ah. aláyọ̀ kì í ṣọmọ bẹ́ẹ̀. láti ìjẹta aláyọ̀ ti wà ní police station. ṣe rí ọ̀rọ̀ ọmọ aláyọ̀ yẹn ẹ jẹ́ kó wà ní àtìmọ́lé tó wà yẹn in fact ó máa ṣẹ̀wọ̀n. ọlọ́pàá màmí kò sí ọkọ ẹni sùn màmí ẹni sùn. àyẹ̀wò tí mo ṣe nípa ọmọ rẹ ikú mo rí o. ikú ni o. ẹni tó bá ní ọmọ yẹn máa ṣẹ̀wọ̀n eh. bó máa lọ kóòtù eh. kò ní jèrè ọmọ. Ah! yes. Showing next on Areago TV. Yes, we bust your bubbles. Areago TV, entertaining at its peak. balẹ̀ mo ní kẹ́ má tẹ̀sùn. má tẹ̀sùn. mo ní kẹ́ má tẹ̀sùn. mo ní máa tẹ̀sùn. awo erin màá ní. Ah! awo erin kan ni mo lẹ́ẹ̀kí máa fi sùn bẹ́ẹ̀ mo sọ èmi awo erin tí dààmú sọ̀tọ̀. mo ní o má tẹ̀sùn o ní o má tẹ̀sùn. má tẹ̀sùn. ara máa wẹ́ nínú. Ah! eléyìí ò dá kankan mọ́ lọ́ra pọ́ọ̀lì ni pẹ́ńtìrà wọ́n máa kiri gbogbo ara ìwò kẹ níwájú ta ni báwo lọ ní tó ń bá fà. tani ẹ̀mí ló mọ̀. agbára àwọn ọmọ nífẹ̀ẹ́. ẹ̀rí àbọ̀ mọ̀ agbára ọ̀run ni mo lò mọ̀rìwọ̀ ọ̀kẹ́ tó yọ tó ló ń fẹ́ lọ fẹ́lẹ́ dùmarè ó yẹ kó béèrè lọ́wọ́ gbàgbọ́ pé kí ló dé tó fi dohun àgbélẹ̀ ọmọ mi àdè àdè kí fọ̀dọ̀. èmi kò rí bẹ́ẹ̀ mọ̀ ni máa pa ẹ́ bẹ́ẹ̀ mo sọ bẹ́ẹ̀ mo sọ fún bẹ́ẹ̀ ni mo sọ fún. Now showing on Areago TV.